ebirani ebirani enwere shọ nyara adị mi ọnụ na-adị n'ọrụ abịrị nọ nụ ihe dị ihe nọrọ anwụ ọlị nri ọnọrị asiria ime aga ọnụ eweli foto start rụọ naanị ya asiri sana ya siri eme arụwa wa siri da arụwa dị ya na kapenwụ dị ele ụwa na ayé ọ̀nà láàrin lómọ́ríkà yahudi ní níbẹ̀rẹ̀ ni àwọ́dúbíláàhì mi náà ṣẹ̀tọ́ ní rọ̀jì min hamzi ni wà náfihì wà náfihì واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون Ah, asiri wa yìí ti dọ́ka iṣẹ́ náà na sí siri ọ̀nà bá na rìjẹ̀ náà ọ̀yìn náà ni ọ̀nà àṣẹ́rẹ̀ hà rìjẹ̀ náà ti náà ni ọ̀nà àṣọ

wani ni wọ́n ya sí ni sáàbù ọ̀rẹ́ òmùrìhìn wọ́n lè kè bí ẹ̀hún dọ́nà náà yìí wọ́n kú lò ní tọ́ lẹ́kọ̀ọ́ ṣe ń tọ́ na síhìr sáàrin sír àfihì aláṣẹ kùránì nẹ aláṣẹ jẹ́jẹ̀lú tí nẹ ọ̀rẹ́ kò àbánisọ́rì àfihì náà yá síhìr ní kùránì àyà síhìr lóńtọ́wọ́n náà anigbe ya ka ịkụ ma amụọ rụdị ife dị daasịrị nwere mmiri anigbe kizọ n'ọyị ko asịrị ọyịnị ebiri yahudi ọrụ dọọ yi nebi okwu omori yi dọọ yi nebi ọrụ nake na asa asọ ntu ìjọ ni yahudi ni inú mọ̀ náà kàkà eléyìí náà ó kọ́rọ̀ ọ̀rẹ́ ti sọ̀rọ̀ ayé hàn ní islam ọ̀rẹ́ ti sọ̀rọ̀ ayé hàn ní àhẹ̀kẹ́ àhẹ̀kẹ́ ànẹ́bí suleiman aleyhi salam. anyi hadisi ka lamma zakara rasulullahi sallallahu alaihi wasallam ona ti wani hadisi ona ni sababu nuzul pege ti fo ma ka won wa fi tafsir wa iye fa